learningphrases.com. Abonneer je op mijn YouTube-kanaal. Je ziet er geweldig uit. Orewa. Orewa. Orewa. Ik hou van uw stijl. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Mo o ti Je zou trots op jezelf moeten zijn. ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. Ik heb je houding graag. Mo fẹ́ràn ìwà rẹ. Mo fẹ́ràn ìwà rẹ. Mo fẹ́ràn ìwà rẹ. Je kunt goed luisteren. Olùtẹ́tísí tí ó dára ni ọ́. Olùtẹ́tísí tí ó dára ni ọ́. olùtẹ́tísí tí ó dára ni ọ́. Ik vind je lach leuk. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Jij bent geweldig. Ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. Ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. Ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. Ik vind je naam leuk. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Jouw stem is geweldig ohùn rẹ̀ dára gan-an. ohùn rẹ̀ dára gan ohùn rẹ̀ dára gan Ik hou van je openheid. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Je bent echt sterk. O ní agbára gan-an. ó ní agbára gan-an. ó ní agbára gan Ik hou van je nieuwe kapsel. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Je geeft me hoop. Ó fún mi ní ìrètí. ó fún mi ní ìrètí. ó fún mi ní ìrètí. Ik bewonder je moed. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Je bent een inspiratie voor ons allemaal. Àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. ni o gbogbo wa. àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. Ik waardeer je eerlijkheid. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. Mo mọrírì ìṣe òtítọ́ rẹ. Je hebt een goed gevoel voor humor. Iwa ìṣẹ̀fẹ̀ rẹ dára gan Iwa Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ dára gan Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ̀ dára gan-an. Ik heb zoveel geluk dat ik je ken. Oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. ni ó jẹ́ fún mi láti mọ̀ oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. Je raakt echt lekker. Òórùn dáradára gan gani. ni. Òórùn dáradára gani. òórùn dáradára gan ni Ik blijf aan je denken. N kò lè dá ìrònú nípa rẹ dúró. N kò lè dá ìrònú nípa rẹ dúró. n kò lè dá ìrònú nípa rẹ̀ dúró. Jij bent zo slim. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. ó gbọ́n lọ́pọ̀lọpọ̀. Ik hou van de manier waarop je stapt. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Je ziet er fantastisch uit, zoals altijd. Bí gbogbo ìgbà ìrísí rẹ yanilẹ́nu. irisire gbogbo ìgbà ìrísí Bí gbogbo ìgbà ìrísí rẹ̀ yanilẹ́nu. Ik hou van de manier waarop je denkt. Mo fẹ́ràn bí o ti ń ronú. Mo fẹ́ràn bí o ti ń ronú. mo fẹ́ràn bí o ti ń ronú. Je bent een echte vriend. Ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. Ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. Ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. Ik hou van je energie. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Je bent een geweldig voorbeeld voor ons allemaal. Awokose nla ni o jẹ́ fún gbogbo wa. Awokose nla ni o jẹ́ fún gbogbo wa. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Ik hou van je zelfvertrouwen. Mo fẹ́ràn ìgboyà rẹ. Mo fẹ́ràn ìgboyà rẹ. Mo fẹ́ràn ìgboyà rẹ. Je hebt de beste ideeën. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Ik bewonder jouw vasthoudendheid. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Je bent zo uniek. Ó yàtọ̀ gan ni. Ó yàtọ̀ ni. ni. Ik hou van je video's mo fẹ́ràn àwọn fídíò rẹ. mo fẹ́ràn àwọn fídíò rẹ. mo fẹ́ràn àwọn fídíò rẹ. Je bent echt iets speciaals. ènìyàn pàtàkì gan ni ọ́. ènìyàn pàtàkì gan ni ọ́. ènìyàn pàtàkì gan ni ọ́. Ik hou van je. Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ. Je bent een zonnestraal. Ìró ohun tó dára ni ọ́. Ìró ohun tó dára ni ọ́. Èrò ohun tó dára ni ọ́. Ik bewonder je spontaniteit. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Je bent onweerstaanbaar. O kò ṣeé kọ̀ o kò ṣeé kọ̀ sílẹ̀. Ik hou van je enthousiasme. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Je bent een visionair. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. Ik bewonder je optimisme. Mo fẹ́ràn ìrètí rẹ. Mo fẹ́ràn ìrètí rẹ. mo fẹ́ràn ìrètí rẹ. Je verdient een knuffel nu. Ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. Ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. ó tó kí o gba ìfàmọ́ra ní Ik vind het erg leuk om tijd met je door te brengen. Momangba máa akoko pelu re. àkókò pẹ̀lú akoko pelu re. mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. Je bent altijd zo aardig. Nígbà gbogbo ni o máa ń dára. Nígbà gbogbo ni o máa ń dára. nígbà gbogbo ni o máa ń dára. Ik hou van je nieuwe schoenen. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Je hebt een mooie toekomst voor je. Ojo iwájú rẹ dára. Ọjọ́ iwájú rẹ dára. ọjọ́ iwájú rẹ̀ dára. Ik hou van je creativiteit. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Je bent een machtige vrouw. Alagbara obìnrin ni o. Alagbara ni o. Alágbára obìnrin ni Ik ben zo blij dat we elkaar hebben gevonden. Inú mi dùn gan pé a pàdé ara mi dùn gan pé a pàdé inú mi dùn gan-an pé a pàdé ara wa Je bent een erg aantrekkelijke man. Ọkùnrin tí ó wuni ni ọ́. Ọkùnrin tí ó wuni ni ọ́. ọkùnrin tí ó wuni ni ọ́. Ik ben zo blij je te zien. Inú mi dùn gan-an láti rí ọ. Inú mi dùn gan-an láti rí ọ. inú mi dùn gan-an láti rí ọ. Je hebt een fantastisch lichaam. Iduro rẹ dara gan Iduro Ìdúró dara gan Ìdúró rẹ̀ dára gan Ik bewonder jou. Ó wù mí. Ó wù mí. Ó wù Je ouders moeten zo trots op je zijn. Oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Ik vertrouw je. Mo gbẹ́kẹ̀lé ọ. Mo gbẹ́kẹ̀lé ọ. Je glimlach maakt me altijd blij. Eni rẹ̀ máa ń jẹ́ mi dùn. ẹ̀rín rẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn. ẹ̀rín rẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn. Ik weet dat je het kan. Mo mọ̀ wípé o lè ṣe é. Mo mọ̀ wípé o lè ṣe é. Mo mọ̀ wípé o lè ṣe é. Je bent mijn favoriete actrice. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ik hou van de manier waarop je praat. Mo fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. mo fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. mo fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. Je hebt de reputatie een aardig persoon te zijn. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ik ben zo blij dat we elkaar hebben ontmoet. Inú mi dùn gan wípé a pàdé. inú mi dùn gan wípé a pàdé. inú mi dùn gan wípé a pàdé. Je ziet er fenomenaal uit. Ìrísí rẹ̀ yàtọ̀ gan-an. ìrísí rẹ̀ yàtọ̀ gan-an. ìrísí rẹ̀ yàtọ̀ gan-an. Ik bewonder je retorische vaardigheden. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Jij bent zo aardig. Ó ní àánú gan ó ní àánú gan-an. ó ní àánú gan-an. Ik hou van je accent. Mo nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀ sí rẹ. Mo nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀ sí rẹ. mo nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀ sí rẹ. Je ziet er fantastisch uit in die jurk. Aṣọ yìí bá ọ lára mu gidi gan-an. Aṣọ yìí bá ọ lára mu gidi gan aṣọ yìí bá ọ lára mu gidi gan Ik hou van jou. Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ. Je bent een geweldige danser. Oh, mọ Jojo jó Oh, gan. Jojo mọ Oh, jó Jojo gan. Ik geloof je mo gbà ọ́ gbọ́. mo gbà ọ́ mo gbà ọ́ Je hebt goede smaak. O mọ ohun ó mọ ohun tó dára. ó mọ ohun tó dára. Ik geloof in jou. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. mo gbà ọ́ Je bent een ongelooflijk getalenteerde zangeres. Akọrin tó mòye gan ni o. Akọrin tó gan ni o. Akọrin tó mòye gan-an ni ọ́. Ik ben zo trots op je. Oríyìn ni o jẹ́ fún mi. Oríyìn ni o jẹ́ fún mi. oríyìn ni o jẹ́ fún mi. Je bent de beste moeder ter wereld. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Ik wil je zien. Mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ. Mo fẹ́ rí ọ. Jouw geluk is besmettelijk. Idunu rẹ̀ ń Idunu Ìdùnnú rẹ̀ Idunu rànyàn. Ìdùnnú Ik wil je knuffelen. Ik wil met je knuffelen. Mo fẹ́ fara pa ọ́ lára. Mo fẹ́ Je bent een uitstekende vader. Babatu daragonio. Babatu daragonio. Babatu daragonio. Ik wil je helpen. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Jij bent zo schattig. Ó rẹwà gan ni. Ó Ik hou van je ogen. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Jij bent zo grappig. Aláwàdà ni ọ́. Aláwàdà ni ọ́. Ik wil je kussen. mo fẹ́ fi ẹnu kò ẹ́ lẹ́nu. mo fẹ́ fi mo fẹ́ fi Je zou een model moeten zijn mọ́dẹ́ẹ̀lì ni ó yẹ kó jẹ́. ni ó yẹ kó jẹ́. ni ó yẹ kó Ik werk graag samen met jou. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Je brengt vreugde aan de mensen om je heen. o máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ ká. o máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ ká. o máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ ká. Ik wil je gelukkig maken. Mo fẹ́ mú inú rẹ dùn. Mo fẹ́ mú inú rẹ dùn. Mo fẹ́ mú inú rẹ dùn. Jij bent mijn held. Ìwọ ni akọni mi. Ìwọ ni akọni mi. Ìwọ ni akọni mi. Ik wil met je trouwen. Mufefeo. Mufefeo. Mufefeo. Je bent zo charmant. Orewa gan ni. ó rẹwà gan-an ni. ó rẹwà gan-an ni. Ik zou graag met je willen samenwonen. Mo máa fẹ́ràn láti bá ọ gbé. mo máa fẹ́ràn láti bá ọ gbé. mo máa fẹ́ràn láti bá ọ gbé. Je bent adembenemend. O ti dára jù. O ti dára jù. ó ti dára jù. Ik wil zijn zoals jij. Mo fẹ́ dàbí ọ. Mo fẹ́ dàbí ọ. Mo fẹ́ dàbí ọ. Ik wil met jou samen zijn. Mo fẹ́ wà pẹ̀lú ẹ. Mo fẹ́ wà pẹ̀lú ẹ. Mo fẹ́ wà pẹ̀lú ẹ. Jij bent de liefde van mijn leven. Iwoni ni ìfẹ́ ayé mi. Ìwọ ni ìfẹ́ mi. Ìwọ ni ìfẹ́ mi. Je bent een geweldige leraar. Olukoni dáadáa ni ọ́. Olùkọ́ni dáadáa ni ọ́. Olùkọ́ni dáadáa ni ọ́. Dankjewel dat je met me praatte. Ó ṣé tí o bá mi sọ̀rọ̀. Ó ṣé tí o bá mi sọ̀rọ̀. Ó ṣé tí o bá mi sọ̀rọ̀. Bedankt voor je ondersteuning. O ṣé fún àtìlẹ́yìn rẹ. O ṣé fún àtìlẹ́yìn rẹ. O ṣé fún àtìlẹ́yìn rẹ. Dank je voor al jouw hulp. O ṣé fún ìrànlọ́wọ́ rẹ. O ṣé fún ìrànlọ́wọ́ rẹ. O ṣé fún ìrànlọ́wọ́ rẹ. Bedankt voor je lieve woorden. O ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. O ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. O ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. Bedankt voor het bekijken van mijn video. O ṣé tí mi. O ṣé tí o wo fídíò mi. O ṣé tí o wo fídíò mi. learningphrases.com Abonneer je op mijn YouTube-kanaal.